麻烦麻烦你，麻烦你。 ẹgbẹ̀fà àá bàbá abdulrasaq nínú ìtì pọ̀jù. ẹ wá gbà mí níṣẹ́ ni mo kàn ń pààrọ̀ iléèwé rẹ̀ bí ẹni pààrọ̀ aṣọ ni. mo wulẹ̀ làágùn jìnnà iléèwé almadina international college ti dr fadil abiola alimam ṣe àgbékalẹ̀ rẹ̀ tó tún jẹ́ ẹ̀ka alisunna walijama ibẹ̀ ló lè mú ọmọ rẹ lọ. ẹ ẹ èwo la ìtì mu lọ. nǹkan tí iléèwé almadina tó fi wá tayọ ẹgbẹ́ rẹ̀ ni pé àyíká iléèwé wọn dùn wò ó dùn rí àwọn olùkọ́ wọn dáńtọ́ lẹ́nu kódà ìlànà òde òní òun ni wọ́n fi ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wọn. sábà ń bá rí bẹ̀ tó ni wípé wọ́n tún kọ́ wọn ní ìmọ̀ tó ń ti èdè lárúbáwá ọba tí ó sì dáńtọ́ lẹ́nu wọn dáadáa. dáàdi ìdèbí kú sí mo ní kó mo fẹ́ lọ náà yẹn. iléèwé almadina international college wà ní white mart ní agbègbè Ludo testing ground òṣogbo ìpínlẹ̀ ọ̀ṣun ẹ tún lè pè wọ́n sórí nọ́mbà yìí o oh seven o oh three two zero four six one six four àti o oh seven o six six two three one six eight seven. almadina international college ilé ẹ̀kọ́ tó mú ìmọ̀ àti ẹ̀sìn lọ nínú àwọn akẹ́kọ̀ọ́ wọn. alhamdulillahi rabbil alamin wal aqibatu lil muttaqin والصلاة والسلام على سيد المرسلين وإمام المتقين وعلى آله الطاهرين وأصحابه المباركين أما بعد اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض آمين. أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون آمين. اهدني لما اختلف فيه من الحق بإذنك آمين. إنك تهدي من تشاء إلى صراط مستقيم اللهم إنا نعوذ بك من البرص آمين. والجنون آمين. والجذام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص آمين. والجنون آمين. والجذام ومن سيء الأسقام الحرام آمين. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام a ṣe fún wa ní ìpàdé tí ó rí kọjá wípé ó tún torí kìí kókó tí a ń sàlàyé ẹbọ ní ìjókòó tí orí kọjá mm. léyìí tó já sí pé mo ti sọ méjì fún wa mm. síwájú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mm. kí ni kókó náà òun náà ni láti sàlàyé fún gbogbo ẹ̀yin olùgbọ́ wa yí pé nínú àwọn ìpìlẹ̀ Islam foundation Islam alhifazu ala al-arwah wal anfus òun náà ni pé kí a mójútó ẹ̀mí nínú ìpìlẹ̀ inú ẹ̀sìn Islam ni pé ká mójútó ẹ̀mí ènìyàn kìíní kan ò gbọ́dọ̀ sí ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn mímí kan ò mí nǹkan kan kò gbọ́dọ̀ ṣe ní sùtá hmm. a kò gbọ́dọ̀ fa sùtá wá bá ẹ̀mí hmm. bákan náà a kò gbọ́dọ̀ gbé ẹ̀mí lọ bá sùtá eléyìí kò sí èméjì ń bẹ̀ tàbá sọ wípé Islam válú ẹ̀mí ó ṣe déédéé tí àwọn gọ́ọ̀mẹ̀ntì náà pariwo hmm. wípé kálukú kó gbé ilé ẹ̀ márùn ìrìnkúnrin káàkiri torí wípé rírìn káàkiri rẹ̀ yìí ó ṣe é ṣe kó kó bá ẹ̀mí rẹ̀ tàbí kọjá sí pé ìwọ gangan wàá lọ kó bá ẹ̀mí mìíràn nínú àwọn nǹkan tí Islam tó mójútó tààfi ma pé ẹ̀mí pàtàkì náà ṣẹ̀ríà Islam ò ní pé even tí ẹ̀mí ọba fi bọ́ àwọn nǹkan tó jẹ́ haram nínú ṣẹ̀ríà Islam nípìlẹ̀ yóò di halali fún ẹ̀mí ẹ̀ padà lọ́fìjọ́ sí pé ta bá bi ẹni tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ Islam léèrè pé ṣé ká mu ọtí ṣé halali ni lójú ẹsẹ̀ ní ọmọdé wa lóhùn pé haram ni ṣé ká jẹ ẹran báyìí báyìí báyìí báyìí ṣé halali ni yọmọdé wa pé haram ni ọyọ ẹlẹ́dẹ̀ lápòjúwe hmm. yọmọ pé haram ni hmm ṣùgbọ́n tó bá jẹ́ sí pé jíjẹran ẹlẹ́dẹ̀ yìí ni ó jẹ́ kí ẹ̀mí rẹ̀ yìí kó má bọ̀ hmm. mímu ọtí yìí ni ó ṣe ẹ̀mí rẹ̀ kù lákòókò yẹn nìkan ṣoṣo kíní yẹn wọ́n máa di halali fún ẹ̀mí yẹn padà àkókò ní hmm. láti fi mọ̀ pé ẹ̀sìn Islam wọ́n pàtàkì kínú ẹ̀mí ìlúbọ̀ hmm. mi alápọ̀nlé ẹlọ́mọ̀ pé ẹ̀mí tẹ́ ń wò ní òun gan náà ni kápítà kápítà ìgbésí ayé ẹ̀dẹ́ ènìyàn nínú ẹ̀sìn Islam bí Islam ṣe gbénu ẹ̀sìn Islam kò kó yíyàn ẹ̀mí kéré Eh, wọ́n ló ń gan ni kápítà rẹ̀ tí wọ́n bá ń ṣe business wọ́n á ní kí ni kápítà business rẹ̀ kí ni kápítà ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn Islam sọ fún wa yí pé kí ni ẹ̀mí rẹ̀ ló fi jẹ́ sí pé àwọn ọwọ́ tí Islam fi mú ẹ̀mí tí wọ́n bá ń gbọ́ àwọn àlàyé ẹ̀ èèyàn máa wòye pé subhanallah ẹ̀mí níyì tó báyìí bẹ́ẹ̀ ni uh-huh. ọlọ́wọ́ bá ń sọ nínú sọ́ọ̀tì nìta ayah 29 ọlọ́wọ́ bá sọ pé wala taqtulu anfusakum wala taqtulu anfusakum إن الله كان بكم رحيما إن الله كان بكم رحيما And do not kill yourself, hmm. not kill one another. ولا تقتلوا أنفسكم ولا تقتلوا أنفسكم Ọlọ́run ní o ò gbọ́dọ̀ para rẹ, o sì gbọ́dọ̀ pa ẹlòmíràn. Not kill ẹlòmí ọmọ wípé báwo lèyàn ṣe para rẹ̀ ah, èyí tá wà nínú èyí tó o bá ti ṣe ń táwọn ìjọba ní kọ́ ọmọ ṣe o fẹ́ para rẹ̀ nìyẹn ولا تقتلوا أنفسكم wọ́n ní ẹ má kírun jàmáà nínú masalasi wọn ò pé ẹ má kí ń lè yìn wọ́n ní ẹ má masalasi wọn ẹ má kírun zúrì yìn lè yìn wọ́n lẹ́yìn chọ́ọ̀chì bá ilé lọ bí ẹrú àwọn àyè yá o. àrùn ìmọ̀ yìí ìmọ̀ sí ma tiẹ̀ ma èmi ma hadith tọ̀hún yẹn ma báìbù ọmọ mọ́jẹ̀mú láíláí ọmọ mọ́jẹ̀mú titun sọ ma nípa ìwòsàn ni àwọn onímọ̀ ìwòsàn sọ yígbé ẹjìnà ẹ̀fà yín gap ẹ má bọ́ra yín lọ́wọ́ mọ́ ẹ má dìmọ́ra yín mọ́ ẹjìnà sáàrin àwọn ènìyàn ọwá tí wọ́n lọ sírò àwọn àyè quran al-Karim ìwọ tí ara rẹ̀ yá tí ò sí nǹkan kan lọ́dọ̀ rẹ̀ má lọ síbi tí o ti lè kó àìsàn wálé hmm. ìtumọ̀ wà látọ́kùtù lọ àǹfúsàkún nìyẹn ìwọ tá àìsàn yìí ti ń bẹ lára rẹ̀ tẹ́ o ti mọ̀ pé pàǹtì tó ti ń bọ̀ wá ara ń fọ́ pé ń bẹ lára rẹ̀ hmm. tọ́ bá ti dé tètè lọ ju síbi tẹ́ ń ju àwọn ẹgbẹ́ rẹ̀ sí ẹ̀kọ́ mọ́ bá ṣe kó bá kíni ẹlòmíràn Gẹ́gẹ́ bá wọn ní mímọ̀ sí túnmọ̀ rẹ̀ pé wà látàkùtù lọ àǹfúsàkùn. Do not kill yourself. Má para rẹ̀. Mm. Not kill one another. Má lè tún pa ẹnìkejì rẹ̀ náà. Mm. Ọlọ́run ló sọ bá nù. So nípa báyìí, ilé wọn bá nù. Suratul Baqara bákan náà, Àyàwá 95. Ọlọ́run bá tún kí àwọ̀rọ̀ yìí wa ní sókè. Wa anfiqu fi sabilillahi wa la وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين. Ọlọ́run ní ọ̀nà owó rẹ̀ sójú ọ̀nà tọ́lọ́wọ̀n ọba ṣùgbọ́n nínú tọwá fẹ́ náà yìí ọmọ fi kópa lára bára rẹ̀ àwọn onímọ̀ àwọn túnmọ̀ ìfẹ́ wà látúlùkú bí àìdí kò la tàhálùkà ẹ má fọwọ́ ara yín fa ìparun ẹ má ṣe fi ara rẹ̀ fa ìparun èyàn máa parun nínú àpò rẹ̀ hmm. èyàn sì máa parun nínú àlàáfíà rẹ̀ èyàn máa parun nínú ilé rẹ̀ hmm. wọ́n ní wáyà báyìí kó fi sílé rẹ̀ ọwá nínú àmà ní náà ọwá má nígbà tó kọ tán bó ṣe ṣe wàhálà ọba gbiná ilé bá jóná wala tulqu bi aydikum ila tahluka wala tulqu bi aydikum ila tahluka gbogbo nǹkan tó bá ti lè kó nira bẹ́nìyàn tó lè kó sùtà bẹ́ẹ̀dẹ́ ènìyàn yálà nínú hẹ́ẹ̀tì ẹni o tàbí nínú ilé rẹ ni àbí nínú àpò rẹ nínú bísínẹ̀sì ẹni ọlọ́ni ẹ̀ gbọ́dọ̀ débẹ̀ Wàlá tulqu bi aydikum ila tahluka. Èyí tá ń ké fún wa nínú kókó yìí náà ni pé bí Ìsìláàmù ṣe válù kínú ẹ̀mí. Ah, Kálíbà mọ̀ wípé ó yẹ kó válù ẹ̀mí ara rẹ̀ àwọn ìjọba yìí tí wọ́n ń pariwo wọn wọ̀nyí kì í sẹ́ẹ̀mí ta àwọn ní ń sọ fún àwọn ọmọ bẹ́ẹ̀ sí ń dọ́gbọ́n síra wọn ṣùgbọ́n wọ́n sàánú yín náà ní ìgbẹ̀ mójútẹ́mìí ṣùgbọ́n sàánú ara rẹ̀ ọlọ́wọ́ bá gán sọ pé kó ṣe àánú ara rẹ̀ anábọ̀ Muhammad بأيديكم إلى التهلكة من الحديث عن صحيح البخاري عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حديث يوم بعد وفر من المجذوم وفر من المجذوم كما تفر من الأسد كما تفر من الأسد أنا اه، بني إسا إريا سلح إسا لتتي إريا تتي تنتي كواجيجي bí wọ́n ti máa wí wọ́n ní kọ́ sá fún àwọn aláìsàn ògòdò kàmá tábìlù ẹni náà mọ̀ pé kínáà pẹ̀lú àìsàn ògòdò àìsàn tó jẹ́ sí pé máa mú yàn yín máa jẹ oríkèé èèyàn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kòkòrò yẹn máa pẹ̀lú ògòdò kòkòrò ni yóò máa jẹ ká tó bá ti jẹ ká yóò máa jẹ lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò tún jẹ kejì náà díẹ̀ díẹ̀ díẹ̀ yóò máa japa lọ díẹ̀ díẹ̀. àwọn ní ẹ sá fún ẹni tá ìsàn skin tó bá mú tí sì máa ń ràn ẹ sá fún kàmá tàbí rò gẹ́gẹ́ bó o ṣe lè sá fún kìnìún lion olóla ìjì ànábìlẹ̀ ń sọ̀rọ̀ yìí ó sọ̀rọ̀ lọ́wọ́ ànábìlẹ̀ ń sá fún aláìsàn tí

torí táwa náà táà bá gba ìsìláàmù táà bá tẹ̀lé lẹ́yìn ni àwọn náà máa sọ wípé kí ni lórúkọ kíníkan ni kò sí nǹkan tí ó ṣe ìgbé àgbèrè nìkú ka kìíní kan gbésígidi ní kìíní kan gbésígidi àwọn àṣẹ pé kíni kò sí wàhálà àyún lọ àyún bọ̀ ní kíni lọ́wọ́ ìdá àwọn náà ma gbẹ́mẹ̀ ànábì ní fírọ̀ lè majidum kàmáta láìsàn gẹ́gẹ́ bó ti máa ń sá fún kíni hmm. àwọn àǹfààní kan wà lábẹ́ hadith alákọ̀ọ́kọ́ ní ọlágbára ju kí nìyàn ọ mọ́sùnmọ́ lọ. Hmm. ṣẹ́mọ̀ pín tí gọ́ọ̀mẹ̀ntì ń pariwo ní ìsinmi pé mọ́sùnmọ́ wọ́n sọ pé kọ́ lẹ́nìkan kọ́ yọlọ́ọ̀kan kọ́ wá máa <laughs> àrẹ́bì ní báwọ̀ ó sì máa sáfá láìsàn nínú súnni àti wa ní pé tọ́bá láìsàn tí ó jọ bí àìsàn ògòdò bá ní wọ́n ní tọ́bá yọ níwájú bóyá kọ́gbẹ̀yìn lọ sí ẹnu àrẹ́bì ní ọ̀sá hmm. eh. gbogbo wa náà sì mọ̀ yìí pé èyí tán sọ fún aníbi òdi pé má hug hmm. má dìmáyà má bọ̀yàn lọ́wọ́ má fara kan wọn yẹn anábì ní tí tẹ́yìn ọmọ ẹ̀sí ẹjọ́ òjò bá ń lọ ẹ máa sá ni o tó bá yọ ọlọ́ọ̀ká báyìí sá fún ẹ sallallahu alaihi wa sallam ìyẹn bá ń fìràwọ̀ rẹ̀ anábì sọ kọ̀tọ́ pé ibi àti tún wá wò nínú àwọn àǹfààní tó wà ní hadith láti mọ̀ pé ah, àfikà máa sàṣọ láti wà nàbì sallallahu alaihi wa sallam fi àìsàn yẹn ó fi wí ẹranko kan jùgbò wa náà mọ̀ pé o náà ní kíni kẹ̀ẹ̀nìún olólàájú ànábí ọ̀ sọ pé gẹ́gẹ́ bó sí máa ń sá fájá mo rò pé èmi àti ẹ náà máa ń sá fájá a sì lè máa sá fún ẹkùn àbí a máa sá fún erin a lè máa sá fún ejò wọn náà gbé sínú làákàyè ọ̀nà tó gbà sá fún ejò yóò yàtọ̀ sọ́nà tó gbà sá fún kẹ̀ẹ̀nìún hmm, tó bá léjì tó bá yọ ọkọ̀ ti dì mẹ́yìn díẹ̀ bí mítà kan mítà méjì kò lè jù ṣùgbọ́n kẹ̀ẹ̀nìún kìlómítà sí ní kọ́ mọ́ka Hmm. ẹ̀fì máa nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ọwọ́ fi bá ti máa sáfà láìsàn ó fi wípé bá ṣe fi distance sáàfi sáàrin àwa àti kìnìún wọ́n náà sì ma pé kìnìún sáré púpọ̀ tó bá bẹ́ ìbẹ́ kan ó lè bẹ́ bí 20 meters hmm. tó bá bẹ́ kan bíbẹ̀ rẹ̀ gìjà lẹ́ẹ̀kan ó lè bẹ́ 20 meters hmm. wọ́n wá ní kìnìún ni mo fi àìsàn yẹn wé alayhi salatu wassalam ẹni pé bó ti máa ń sá fún kìnnìún distance mẹ́ láàrin wa àti kìnnìún gap jẹ́ mẹ́ láàrin wa àti kìnnìún tí tọ́kàn ló fi balẹ̀ pé kò lè pa méje hmm. òun náà ni kó fi sáàrin wa àti kíni aláìsàn yìí ẹlẹ́ẹ̀kẹta náà àwọn àfàtàrí ìran hadith oní àní pé àìsàn tánà bí dárúkọ ń bẹ̀rẹ̀ sallallahu alaihi wasallam àìsàn ògòdò dámọ́ pé hmm. àìsàn ni ríran rẹ̀ ó kéré púpọ̀ àti ẹlẹ́fi compare coronavirus hmm. òun tí ó bá ràn nínú kí ọwọ́ ń tàn kọ́kán ètútú tó wà níbi egbò ọwọ́ rẹ̀ nínú kọ́kán sí ọ lára hmm. kó wá jẹ́ sí pé egbò wà lára ti ẹ̀ náà ń gbà náà hmm. kí àwọn kòkòrò nú ara rẹ̀ yẹn kó wá wọnú oríkì ara rẹ̀ lọ eh, àwọn nǹkan tó lè fa jùdám hmm. eh, àìsàn ti máa ràn ní ṣùgbọ́n ríran rẹ̀ kò lágbára tó àìsàn kòrónà tó ń ti bẹ́ẹ̀ ẹgẹ́ bẹ́ẹ̀ tí máa ń sá fún kíni kíni ó fi yẹ wáyé pé tó bá jẹ́ sí pé afẹ́ sọ̀rọ̀ àìsàn kòrónà ajẹ́ sí pé bàbá sísá lásà fún un níta bá fẹ́ gbàgbọ́ yìí fíkú ọ̀rọ̀ ànábì yẹn sallallahu alaihi tó ń ti bẹ́ẹ̀ náà a gbọ́dọ̀ jìnà sí gbogbo ẹni tí àìsàn yìí bá ń bẹ ní ara torí pé tó bá tako gọ́ọ̀mẹ́ntì lọ́mọ̀ pé àkọ́kọ́ tó ṣe náà níjọ tako súnà annabi ẹn tó ní wà firru minal majzum kama tafirru min eh, nínú àwọn afẹ́tọ́ ní hadith ni pé yóò júwe ẹwà tí ń fún islam àti bíbá tó bá làákà ìtọ̀ lálàáfíà mu hmm. eh, tó sì yàtọ̀ sí àwọn ẹ̀sìn mẹ́wàá ìtọ́jẹ́ sí pé wọn ìválò sábàbí hmm. wọn sọ pé kí ni sọ pé sábàbí sàdúà kò sí minal majzum kama tafirru minal na anabi nimsa àdúrà so tun ti be na o sá fún aláìsàn kókó ọ̀rọ̀ wa láàrin yìí ona ni pé islam kò pa wá láṣẹ bí ká fi ẹ̀mí wa ṣòfò kódà ó tún pa wá láṣẹ bí ká dáàbò bò kíni látara àwọn díẹ̀ kékeré tá a kà fún nínú ọ̀rọ̀ Ọlọ́run àti sókí tá a Muhammad sallallahu alaihi wasallam kókó ilé ń bá ní kókó ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn kókó tá a fẹ́ gbéyàwó nínú àwọn àlàyé ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ láwùjọ òun náà ni pé nínú àwọn foundations Islam أن المشقة تجلب التيسير أن المشقة تجلب التيسير أه، تقول لك أن المشقة تجلب التيسير واني إنهم تي علم في إسلام موافوة tí àwa tá a bá jẹ́ mùsùlùmí tòótọ́ náà tá a sì máa jàǹfààní tó mú wá fún wa ní òun náà ní wípé gbogbo bíkíbi tí ìnira bá wà tó o bá fi islamize ìnira yẹn yóò di kíni yóò di rọrùn islamize ni pé tó tó gbébọ́ sínú sẹ̀ríà islam gbogbo ẹnikẹ́ni tó bá níṣòro láyé tó bá gbé ìṣòro rẹ wá sínú islam islam ó sọ ìṣòro rẹ ń di kíni fún ìrọ̀ rẹ̀ pé annal mashaqqata tajlibu àtẹ̀ gbogbo ìgbàkígbà tẹ́nìkan bá ti mú ìnira wá tó wá gbé wá sọ́dọ̀ àwọn mùsùlùmí tẹ́ bá fojú islam sẹ̀ríà wò òun tọ̀hún yọ bá ìrọ̀rùn kún bẹ padà eléyìí ni foundation islam tó hmm. jẹ́ sí pé ayẹ ká lọ mọ̀ eléyìí dẹ̀ táà ń wí ó ti bẹ̀rẹ̀ látijọ́ kẹrin àná tí islam ti dé hmm. ló fi jẹ́ sí pé gbogbo bí kíbi tó bá lè kó nira bá tó lè kó sùtà bá wa táàlé kàdánwò ń bẹ̀ ànábì alayhi salatu wassalam wọ́n ti pa wá láti ẹ̀bí káṣí kí ni ká jìnà sí ọlọ́run ọba sì ti sọ bẹ́ẹ̀ náà fún wa pé ẹni tí oríkì islam òun náà ní wípé ẹ̀sìn kí ni amúrọ̀rùn wa ẹ̀sìn amúnira kúrò fẹ́nìyàn amúpákáleke kúrò ní gbèsè ayé ni ọlọ́run ọba sọ ní suratul hajj ayah 78 nísòkè ọlọ́wọ́n bá sọ pé wajtabakum wa ma ja'ala alaykum fi ddini min haraj. wajtabakum wa ma ja'ala alaykum fi ddini min haraj. and adopted bá ní òun ló ń láti ṣe islam hmm. wa ma ja'ala alaykum fi ddini min haraj. wa ma ja'ala alaykum fi mi ò fi sí rárá ni sẹ́mọ̀ pé tí wọ́n bá ṣe ọbẹ̀ ńgbà mi ọgbẹ̀ sí so fi ọ̀sí tó wá ní àmọ́ fi sí kò dún ni mm-hmm. ọlọ́run ní mi ò tiẹ̀ fi sí rárá mi ò fi kíní kan jẹ́ ń pè ní harrod àwọn náà gbọ́ yorùbá tí mo sọ ní tẹ́ bá ní ìyàwó mi tó fi ọ̀sí ọbẹ̀ ìjọba mo fi sí inú kan sọ pé ó dùn tàbí kọ̀ yìí tàbí kó pọ́já tọba abúlérè pé só fi ọdún mi ò fi sí rárá hmm. bẹ́ẹ̀ ni ọlọ́run ti sọ̀rọ̀ yìí kó wà máa jà àlà àlẹ́ikùn fi dí min harajẹ ọlọ́run ni kékeré nǹkan tó lè kó nira bọ̀ hmm. nílá nǹkan tó lè kó sùtà hmm. bọ̀ hmm. èyí tó hàn nínú nǹkan tó lè kó ìnira bẹ́mí rẹ èyí tí ó hàn tó lè kó nira bá ẹ̀mí rẹ ọlọ́run ni mi ò fi sínú ẹ̀sìn Islam fìdí nìtọ́lọ́run yíba ni kìí sí gbogbo ẹ̀sìn wa ma ja'ala alaykum fi ddini min haraj wa ma ja'ala alaykum túnmọ̀ dínú mẹ́gbẹ́ fìlì Islam ọlọ́run ní mi ò fi nǹkan kan sínú Islam tí ń jẹ́ ọ́ntami ó ń ro mí ó ń jó mi o ó ń dùn mí o ó ti kà mí láyà o ọlọ́run ní wa ma ja'ala alaykum fi ddini min haraj wa ma ja'ala fi ddini min haraj ìyẹn fi yẹ wa yí pé tọba tiẹ̀ ní ọ́ntami ó ń ro mí tọba dénú Islam ọba bomi sí nìyẹn hmm. eh, Islam ọba òfin gíní omi sí ẹ̀rọ. wa ma eh, ja'ala alaykum fi ddini a ní ẹ̀rọ ní ti gbìn islam ní ìjẹba nù ilé ẹ̀rọ ní ẹ̀sìn islam eh, gbogbo ń ta ọ̀tọ̀ bá gbé wá sínú ẹ̀sìn islam wọ́n bọ̀ sọ di ẹ̀rọ padà ní suratul maida àyà kẹfà ìwé ẹ̀ náà ni ọlọ́run bá sọ pé ma yuridu Allahu li yaj'ala alaykum min min haraj does not want to place you in the difficulty. bẹ́ẹ̀ni kò sí tó difficulty fún nínú islam ò lè bá ń bẹ̀ suratul baqara 185 ọlọ́run bá tún sọ pé yuridullahu bikumul yusra wala yuridu bikumul usra yuridullahu bikumul yusra wala yuridu bikumul usra ah, ọlọ́run ní èmi ọlọ́run tẹ́ ń wò mí èmi mo dá yín èmi náà mo sì dá ìsìláàmù fún yín gbogbo tí mo fi sínú ìsìláàmù ọ̀ wa lé sí islam kó tún wá bá àlẹ̀ ọ̀sìrù mẹ́ kò tẹ́sì wàlá yuridu bikumul ọ̀sìrù wàlá yuridu bikumul ọ̀sìrù ẹ̀wọ́n náà pé ọ̀hún wà ti yú ó rí pé àwọn sírù sòrò pé <laughs> ah, àwọn sírù ó sòrò pé ṣùgbọ́n yíò sírù àà ó dùn ó tutù lẹ́nu yíò sírù ìran bí pé rẹ̀ gẹ́rọ mi ọlọ́ni ẹ̀yin olùgbọ́ wa alápọ̀lẹ́ ẹ ká tún lọ síbi kókó ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn kókó tí a ní a máa ṣàgbéyẹ̀wò rẹ̀ látara àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ní àwùjọ wa náà ni ọ̀rọ̀ coronavirus nínú àwọn ìpìlẹ̀ Islam òun náà ni su'alu ahlil ilmi amma lam na'lam su'alu ahlil ilmi amma lam na'lam nínú foundation Islam tó wá òun náà ni pé ká má sàyọ júràn síbi nǹkan tí ọkàn wa ká má sọ nípa nǹkan tá mọ̀ nípa rẹ̀ hmm. ká lọ máa béèrè lọ́dọ̀ àwọn tó bá mọ̀ nípa nǹkan nípa nǹkan tá fẹ́ béèrè hmm ká eh, má máa dá sọ̀rọ̀ lọ́dọ̀ ara wa ipe ìmìnà mà wọ́n ní tààlọ́ máa kíkú kálukọ́ náwọ́ yìí tí ìbá ti fún ìdíwá ká má dá sọ̀rọ̀ lọ sọ áhìlẹ̀ áhìlẹ̀ ẹ̀lì ká lọ bí àwọn ohun tí ọ̀pọ̀lọpọ̀ wà mọ̀ nípa rẹ̀ hmm. a ní coronavirus tí wọ́n mọ̀ biology èèyàn mẹ́rin ló biology rẹ̀ dókè débi pé yóò lè mọ kí ni ń fa kí ni lómi òfin wọ́n tó òun bá ti mú kò ní lágbára wọ́n ní tó yàn bá ti ṣe kíní kò ní ti kíní kan wọ́n ní kò sí problem wọ́n ní rọ́ni wọ́n ní kálukú sọ̀ǹtòwù ànábì alayhi salatu wa salam ẹgẹ́ bí ọlọ́run ṣe fi ẹ̀sìn islam rán wọ́n fún wa ní foundation yìí pé gbogbo ẹni tó bá mọ̀ nípa nǹkan ní kálọ̀ bí léèrè nípa rẹ̀ kama ma sọ̀rọ̀ bó ti wù wá hmm. Suratu Nahl àyà 43 oní àní foundation al-Qur'an ọlọ́mọ bá sọ pé fas'alu ahla zikri in kuntum la ta'lamun fas'alu ahla zikri in kuntum la ta'lamun So as of those who know the scripture bẹ́ẹ̀ni àwọn ọlọ́run ọba sọ pé ẹ béèrè lọ́dọ̀ àwọn tó bá mọ̀ nípa nǹkan kó lè àmọ́ ń lo àyà yẹn tó bá ń lọ lójú ọ̀nà gbọ́mi yí dáadáa yẹn olùgbọ́mi hmm. ọ̀nà lójú ọ̀nà ọ̀nà hmm. sí ìlú kan ó rẹ̀ dé bẹ́ẹ̀ ọwá ń gẹ̀ẹ́sì pé ah, ajá máa dọ́gbọ́n sí hmm. àwọn ní kọ́ máa béèrè ààyà yẹn ti déédé òwe yorùbá hmm. bóde ẹ̀jẹ̀ pé òun fẹ́ jújú òwe yorùbá lọ hmm. àwọn máa ń sọ pé a ọ̀nà kìí ṣìnà bẹ́ẹ̀ni bí wọn náà bá ń béèrè nípa nǹkan tó ọmọ nípa rẹ̀ ọ̀pọ̀ sójú ọ̀nà èyí tá a wà nú tá ń pè ní coronavirus kìí sí gbogbo alámọ̀ nípa rẹ̀ àfáà ń pásítọ̀ ń sọ̀rọ̀ bíríkìlà ń sọ̀rọ̀ kálukúsà ń sọ fátíwá kálukúsà ń sọ tó wù ní ah. ìgbẹ́nu ẹ̀ dákẹ́ kìí ṣe fìdí rẹ̀ nìyẹn béèrè lọ́dọ̀ àwọn tọ́mọ̀ nípa rẹ̀ yìí tí wọ́n bá wí ní kó ṣe kíni kó tẹ̀lé èyí tí ó jẹ́ foundation Islam nù mm. nínú gbé àlọ́ máa bí èrè pé ẹ̀dákun bó láti protect ara wa kó omi coronavirus á mm. bí àwọn tọ́mọ̀ nípa rẹ̀ léèrè tí wọ́n bá ní mo lápadà sí ọ̀dọ̀ àwọn tó mọ̀ nípa ẹ̀ lálọ́ gbélé rẹ̀ tí wọ́n bá wí fún wa á dẹ̀ fọ́lù rẹ̀ fífọ́lù rẹ̀ gan lọ tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ọba hmm. fífọ́lù rẹ̀ lọ tọ̀lé ọ̀rọ̀ ọ̀rọ̀ nẹ́gbọ̀ Muhammad sọ́lọ́ sọ́tún ní sáà ara ètò tírí ọlọ́run ọba ní tọ́rọ̀ ńlá bá ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ yìí àwọn tí ò ní láàkáyì kálukú ọmọ sọ́dọ̀ àwọn tó mọ̀ nípa rẹ̀ wọ́n ni wáyé dáadáa ahùn amúrùn mìíràn àmì àwọlẹ́kọ̀ọ́ fi adáhùn obè wáyé dáadáa ahùn amúrùn ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم ọlọ́ni tí ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ من الأمن أو الخوف bí àjálù ṣe ṣẹlẹ̀ yìí àjálù lélẹ́yìí jẹ́ fún gbogbo ayé náà ni coronavirus jẹ́ ẹ̀ntí ìpáyà bá ṣẹlẹ̀ bó ti ṣẹlẹ̀ yìí adáàrùbì àwọn tí kálukọ́ ma sọ sí ẹ̀ àwọn hmm. kálukọ́ di rédíò ìdáhànù adáàrùbì hmm. hmm. wọ́n di gíní ẹ̀ kálukọ́ fún ilé rẹ̀ rédíò rédíò kìíní báyìí àwọn ah, màtò ní nǹkan báyìí tún ṣẹlẹ̀ wọ́n màtò ní nǹkan ní kan ṣẹlẹ̀ adáàrùbì ah, ah, gbogbo wọn mà ní nǹkan ṣẹlẹ̀ má gbọ́n tí ọ má lè sí sí wọn o má gbọ́n tí wọ́n wí o torí pé kìí sí wọn ọmọ nípa rẹ̀ o eh, ọlọ́run ni wà lọ́wọ́ rọ̀ dúhù ila rasul gan ni pé tó bá jẹ́ sí pé ẹ bá dá padà lọ́sọ́dọ̀ òjíṣẹ́ la fẹ́ máa sọ fún yín hmm. tó ń ti ọlọ́run ọwọ́ àdákẹ́ bí ti ṣẹ̀rẹ́ ó ní wà ilá ulil amri minhum wà ilá ulil amri minhum ní àwọn aláṣẹ yín náà ẹ padà sọ́dọ̀ wọn ìjọba wí aláṣẹ ti sọ fún ayé pé ẹ bọ́lọ̀ jáde tọ́ ọba ilé jáde ó ti takọ alukur'an aláṣẹ ti ní ẹ má mìí báwọn èèyàn mọ́ tọ́ ọba tún lọ mìí báwọn mm. mm. ni wọ́n pè láíláyìn àbí wọ́n náà sí òkúkú mọ̀ pé tán bá fẹ́ tọ́jú ẹ lọ síbítù ń gbà mí wọ́n sọ fún ọ pé mọ́ jẹun láàárọ̀ tọba tó wá jọ síbítù náà wọ́n lè fi kó mú mi sáṣẹ̀ tó mi pure water wọ́n lè fi kó mú mẹ́ta papọ̀ lẹ́ẹ̀kan tí bó ṣe mú lè rẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nù hmm. ni èyí tí wọ́n ní ká ṣe yìí náà padà síbi òfin wọn tọ́wọ́ bá tẹ̀lé òfin ìjọba ajẹ́ sí pé o ti takọ àlọ́ kùránì pé wà ilá ulil amri minhum. wà ilá ulil amri minhum wá yẹ kí mùsùlùmí kọ́ máa dá padà kọ́ máa dá ọ̀rọ̀ padà sọ́dọ̀ ara rẹ̀ pé èmi náà ni màá sọ̀rọ̀ hmm. àfọ́ ọ̀sọ̀ tí ah. pásítọ̀ ọ̀sọ̀ tí ah. ah. dàdá ni ọ̀sọ̀ tí gbogbo àwọn tíjà náà tí ebi chọ́ọ̀kì lọ́mọ mú ń tẹ ọ̀rọ̀ ibi ọ̀rọ̀ tá ń sọ yìí ọjọ́ mọ́ tẹ principal school eléyìí ọ̀ka ọ̀ bẹ́ẹ̀ ni pc university eléyìí ọ̀ka ọ̀ àwọn tó mọ̀ nípa rẹ̀ ni ẹ̀dá ọ̀rọ̀ padà lọ́sọ̀dọ̀ foundation akínní Islam ni fàyàbàyà nípa báàlù duat apá kan náà àwọn tí wọ́n pèpè sí jọ́nà ẹ̀sìn Islam à ń gbọ́ wọn tí mi sọ́sọ̀kúsọ tí wọ́n máa fojú kéré in tí ń ṣẹlẹ̀ yìí hmm. ẹlẹ́mí àṣọ yìí pé kọ́ntì kan lọ́mọ̀ gbé wá kọ́ntì hmm. kan lọ́mọ̀ tán wá hmm. gbogbo àwọn nǹkan wọ̀nyí ọ̀rọ̀ tí ò bálà káyé mú ọ̀rọ̀ tí ò yẹ ni ẹ padà sọ́dọ̀ àwọn tó mọ̀ nípa nǹkan yìí ẹ béèrè lọ́dọ̀ wọn ní tí wọ́n bá wí fún wa kágbà pé bó ṣe rí nù ni ọlọ́run bá sọ pé fásitì alú ahla dhikri in kuntum la ta'lamun. alú ahla dhikri in kuntum la ta'lamun. tó a sọ bó kú lójú síjọ́ ibi ló lọ. Ẹ jẹ́ ká parí ìjókòó tèmi pẹ̀lú ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ìjọba pé inna hadha dina yusr. Inna hadha dina yusr. ọmọ Bukhari wa. Hmm. Ànábì ní ẹgbọ́ kéré o ìtumọ̀ rẹ̀. Kéré o. Ah, Ekú ilé kọ́gbọ́kọ́ sọ ah, abẹ́n inna hada din declaration anábì ní ẹlọ́wọ́ mọ́ èmi yìí tí mo dé yìí tọ́lọ́run fi ẹ̀sìn Islam rán mi sí yìí o ẹ̀sìn tí wọ́n fi rán mi yìí o kí lórúkọ rẹ̀ ń jẹ́ ìrọ̀rùn lórúkọ rẹ̀ hmm. ó jẹ́ kí n sọ fún wa pé ìrọ̀rùn títù títù là bá ilé ìgbé ẹ̀sìn Islam ní ń pè báyìí tò hmm. nípa báyìí látara ilé yìí ẹlọ́mọ̀ yìí pé gbogbo nǹkan tó bá lè kó nira bá wa gẹ́gẹ́ bí a ṣe wà lákòókò tá à ń lò lọ́wọ́lọ́wọ́ yìí tá a mọ̀ yìí pé tá a bá ti mí ìsìmáwọn èèyàn àbábá lọ síbi báyìí ó ṣe kókó nira bá lọ jìnà sí ìtàbá wá rí mùsùlùmí kan tí ń lagídí lákòókò tá a wà yẹ́ lọ́mọ pé ó ti sẹ̀ lọ́nà méjì hmm. ó tako islam ẹlẹ́ẹ̀kejì ni pé ó fẹ́ fi mú kátó òfin ìjọba ah, bó bá sí áńjì àjọba ká ní pé wọ́n hi ọ́ tí wọ́n fọ́n bílálà tí wọ́n fọ́n ní kùmà bí wọ́n ti ń bọ́ wì náà lọ́lọ́run sí kíni ọlọ́run kọ́lá wà kó ní الله الرحمن الرحيم Orí ire ti dé fún tọmọdé tàgbà tó ń ronú ilé ẹ̀kọ́ àtàtà tí wọ́n ti ń kọ́ni nípa ìmọ̀ ìjìnlẹ̀ ẹ̀kọ́ Islam pẹ̀lú èdè Lárúbáwá tó yè kooro. Institute of Anglo Sunna wal Jamaa ò ní kí ẹ jẹ́ ká darí lọ. Àyíká àwọn dùn wo ó mú kí ẹ̀kọ́ wuni. Àwọn olùkọ́ wọn dáńtọ̀. Ẹ̀yẹn wo àwọn ọmọ Mahad Anglo Sunna wal Jamaa bí wọ́n ṣe ń fi èdè Lárúbáwá dára tó sì ń yọ̀ kùlùlù lẹ́nu wọn. Ilé ẹ̀kọ́ kó tí la fi ń jókòó náà tọ́gbàgbòrò kan. nígbàdù ahlùsúnà wàlìjàmá. àǹfààní wà fún àwa àfẹsẹ̀ kéwú nípele bíi. tamuhidi ibtidai aidadi prisanawi náà wà lọ́dọ̀ wọn. bẹ́ẹ̀ náà ni sanawi ò gbẹ́yìn. nílé ẹ̀kọ́ yìí àǹfààní wà fún àwa tó ṣe wípé sátọ̀dé and sunday nìkan la àyè wà fáwa. ẹ kàn sí wọn ní máàdì ahlùsúnà wàlìjàmá madina area testing ground ìwó nípínlẹ̀ ọ̀ṣun. tàbí kí ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero six eight one six zero five seven one. Lord Ahlul Sunna wal Jama'a. Alukur'an àti Sunna Nabi àtẹ̀lé tiwa.